ìlẹ̀kẹ̀ yìí ó ní orúkọ táwọn babaláwo máa ń pè á rí i pé lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ mi ó ní green and brown kí ni green and brown yìí kí ni ọ̀run. mo ṣe ẹ̀làbọ̀rú mo ṣe ẹ̀làbọ̀yẹ̀ mo ṣe ẹ̀làbọ̀ ṣíṣẹ káàkiri àgbà ńlá ayé mo kí ẹ̀yin bàbá bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí ẹ̀yin olólùfẹ́ mi lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé káàkiri gbogbo ibi tẹ́ ti ń wò mí orúkọ èmi ọmọ yín náà ni kò yé padà ìyánífá ìfàfúnmilọ́lá ìfọ́bàwáṣe ìrúnmọlẹ̀ àtúntìwáṣe ọ̀rọ̀ wa dayọ̀ ọ̀rọ̀ ní ṣókí náà ni mo mú wá sí etí ìgbọ́ wa lénìí nípa àlàyé ọ̀rọ̀ lórí kó lè jẹ́ òye gbogbo wa òun ni mo mú àlàyé wá lórí lónìí nípa ìlẹ̀kẹ̀ tí ẹ̀ ń wò lọ́rùn mi yìí ìlẹ̀kẹ̀ ifá òun ní lọ́wọ́ mi yìí òun ní ìlẹ̀kẹ̀ tí àwọn babaláwo máa ń lò tí a fi ń mọ̀ pé ìsàmì babaláwo leléyìí ìlẹ̀kẹ̀ yìí ó ní orúkọ táwọn babaláwo máa ń pè wọn a máa pè ní òtútù ọpọ́n wọn a máa sọ pé ìdè ifá kí la wá fẹ́ sọ̀rọ̀ dé lórí nípa ẹ̀ gangan lénìí ni pé ìdè ifá yìí àwọn èèyàn ti túmọ̀ ìdè ifá yìí sí ọ̀nà míì tí ò babẹ̀ lọ ẹlòmíì á sọ pé tán bá ti rẹ́ni tó lórí irú ìdè ifá báyìí wọ́n á ní à má sún o ìdè ni o wọ́n ti dè é lókùn ni o wọ́n ti dè é nígbèkùn ni o rárá o kò rí bẹ́ẹ̀ ìlẹ̀kẹ̀ yóò sí fún pé wọ́n dèèyàn nígbèkùn àbí wọ́n ti dèèyàn nídè kí ni àwọn babaláwo máa ń pe ìlẹ̀kẹ̀ yìí ní ìdè ifá wọ́n á ní ìlẹ̀kẹ̀ yìí ó wà fún ìdènà ikú ìdènà àrùn ìdènà àjogún nítorí pé ìlẹ̀kẹ̀ tá à ń wò lọ́wọ́ mi yìí ọ̀wọ̀ ni ìlẹ̀kẹ̀ yìí jẹ́ fún babaláwo ẹ jẹ́ ká wo inú odù ifá mímọ́ tó sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ yìí tí àwọn babaláwo fi ń pe ìlẹ̀kẹ̀ yìí ní ìdè ifá tí àwọn èèyàn fi ń túmọ̀ rẹ̀ sí ọ̀nà tí ò bá bòmí lọ ẹ jẹ́ ká lọ wo inú odù ifá mímọ́ ọ̀yẹ̀kúlógbè táwọn babaláwo ń pè ní ọ̀yẹ̀kúlọ́tún ogbèlósìn tí àpèpọ̀ rẹ̀ ń jẹ́ ọ̀yẹ̀kúlógbè lọ́dọ̀ àwọn babaláwo kí ni fábẹ́mi àtìyé sọ ifá ní òjijì là ń bọ́mọ lọ́wọ́ alákẹ́dùn adífá fún ọ̀rúnmìlà tí bàbá ọ̀làdè bọmọ ẹ̀ lọ́rùn nítorí ikú kí ni fá sọ bàbá ọ̀làdè bọmọ ẹ̀ lọ́rùn nítorí ikú níta nítorí ajogun ọ̀rúnmìlà ní òun ló gboko aláwo lọ ló lọ dáfá wọ́n rí ogbè lọ́tún ọ̀yẹ̀kú ló sìn táwọn babaláwo ń pè ní ogbè yẹ̀kú wọ́n ní ìwọ ọ̀rúnmìlà ajogun kan rèé o tó ń wọlé bọ̀ lọ́rúbọ o níta nítorí ọmọ ẹ̀ kájogún má bàa wọlé tọ̀ ẹ́ wá wọ́n ní kí ọ̀rúnmìlà kó lọ ṣe àmì ifá rẹ̀ lára kó fi sí i ní ọrùn kó fi sí i lọ́wọ́ kó ṣe ìsàmì yìí sí ibi tí wọ́n ti lè máa rí ìsàmì yìí ní ara ọmọ rẹ̀ ikú àrùn ajogun tó fẹ́ wọlé wá tó bá ti lè rí ìsàmì yìí ní ara ọmọ rẹ̀ ó máa padà ajogun kankan ò ní rọ́mọ rẹ̀ gbéṣe àwọn babaláwo ṣe ṣíṣe ifá fún Ọ̀rúnmìlà wọ́n ní kó lọ fi ìdè ifá kó lọ fi sí ọmọ rẹ̀ lọ́rùn Ọ̀rúnmìlà tọ́jú ìdè ifá ó fi ìdè ifá sọmọ ẹ̀ lọ́rùn ó fi sí i lọ́wọ́ ìgbà tájogún ń wọlé bọ̀ kí ni ajogún kọ́kọ́ rí ó kọ́kọ́ rí ìdè fáyìí ná èèwọ̀ ajogún sì ni òtútù ọ̀pọ̀n yìí tó bá ti lè fojú kàn kò ní lè ráyè wọlé síbi tó fẹ́ wọlé sí ó máa sá padà ni ọjọ́ tó di pé ajogún rí ọmọ Ọ̀rúnmìlà tajogún sá fún tí àrùn rí ọmọ Ọ̀rúnmìlà tí àrùn sá fún tí gbogbo èsì ẹ̀gbà tó rí ọmọ Ọ̀rúnmìlà tí gbogbo wọn sá fún ọjọ́ tó di pé ìlẹ̀kẹ̀ yìí wá di ọ̀wọ̀ fún ọmọ Ọ̀rúnmìlà nìyẹn tí àwọn babaláwo ń pè ní ìdè ìdènà ikú ìdènà àrùn a sọ pé babaláwo kì í kú o a sọ pé ikú kì í pa babaláwo ṣùgbọ́n ikú àìtọ́ kò kì í pa babaláwo ikú àìtọ́ kì í pọmọ rúmọlẹ̀ tó bá gbọ́ ohun tí fá ń wí tó gbọ́ ohun tí fá ń sọ ìlẹ̀kẹ̀ yìí ọ̀wọ̀ ló jẹ́ fún babaláwo wọ́n dẹ̀ tún ń pè ní ìdèéfá bí babaláwo ṣe báwọn babaláwo ṣe ń ṣẹnu re tán ṣe ń kífá nìyẹn ifá ní òjijì là ń bọ́mọ lọ́wọ́ alákẹ́dùn adéáfọ̀rúnmìlà tí bàbá ọ̀làdè bọmọ ẹ̀ lọ́rùn nítorí ikú ó ní ẹ wọ̀wọ̀ ọ̀pẹ lára mi mo sì dè sọ́wọ́ mo ládè bọ́rùn ẹ wọ̀wọ̀ ọ̀pẹ lára mi ẹ nílò ọ̀yẹ̀kú áríjà ogbè ẹ bọ̀wọ̀ ọ̀pẹ lára mi ọ̀wọ̀ òun ní ilẹ̀kẹ̀ ìdè ifá òtútù ọ̀pọ̀n yìí ló jẹ́ fún babaláwo kò ń ṣe òdùfà ògbèyẹ̀kú yìí nìkan ló sọ nípa ìdèfà yìí o òdùfà míì náà tún sọ bẹ́ẹ̀ lọ lóríṣìíríṣìí lára ẹ̀ ní ọ̀kànrànsódé náà wà tóun náà sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ ifá yìí tó sọ̀rọ̀ nípa òtútù ọ̀pọ̀n ifá yìí ìlẹ̀kẹ̀ yìí ọ̀wọ̀ ló jẹ́ gbogbo kò sí babaláwo tó jẹ́ babaláwo gidi babaláwo original tẹ́ ẹ máa pàdé tẹ́ ẹ̀ ní bá ìlẹ̀kẹ̀ òtútù ọ̀pọ̀n yìí lọ́wọ́ rẹ̀ àbí lọ́rùn rẹ̀ òtútù ọ̀pọ̀n làwọn babaláwo ń pè wọ́n sì tún ń pè ní ìdè Ifá ó máa ń dènà kú ó máa ń dènà àrùn ó yanu kótó orin awo nìkan ó níbẹ̀ ni babaláwo tòun ṣẹnu rere tán fi ń kifá ó ní ẹ bọ̀wọ̀ pẹ́ lára mi o ẹ bọ̀wọ̀ pẹ́ lára mi mo sì dè sọ́wọ́ o mo làdè bọ́rùn ẹ bọ̀wọ̀ pẹ́ lára mi ọjọ́ tó di pé inú Ọ̀rúnmìlà ń dùn tọ́rùnmìlà ń jó tó ń yọ̀ tí ajogun ò wọlé gbé ọmọ rẹ̀ ṣe tí àrùn òṣè ọmọ rẹ̀ léṣú tí jàǹbó òṣè ọmọ rẹ̀ tí ó gbájogún ò wọlé ṣe ọ̀rúnmìlà ọjọ́ tó di pé ajogún pẹ̀yìndà lẹ́yìn ọ̀rúnmìlà tire gbogbo wá wọlé tọ̀rúnmìlà wá nìyẹn bí fásitì ń sọ nìyẹn ẹ jẹ́ ká wọnú ọ̀kànràn sóde níbi tí fátún ti bá wa sọ nípa ìlẹ̀kẹ̀ òtútù ọpọ́n yìí tí àwọn babaláwo tán bá bímọ tán bá fẹ́ sọmọ lórúkọ wọn á tọ́jú ìlẹ̀kẹ̀ òtútù ọpọ́n yìí wọ́n á fi sí ọmọ tuntun léńje léńje lọ́wọ́ nítorí pé ọmọ tuntun àlejò ayé tí ò tí ì ni oríṣiríṣi èèyàn sì ló máa ń bá ní gbọ́mọ tuntun jó ṣùgbọ́n ní kété tí àwọn babaláwo bá ti ń ṣe ìtọ́rù ìtọ́yọ̀ tí wọ́n ń ṣèsọmọ lórúkọ tí wọ́n ti lè fi ìlẹ̀kẹ̀ òtútù ọ̀pọ̀n ìlẹ̀kẹ̀ fàyè sí ọmọ lọ́wọ́ gbogbo ajogun tó bá fẹ́ wọlé tọmọ yẹn ó máa máa rọmọ yẹn sá ni wọ́n máa ní ìdè tí mo sí nísinsìn ìdè tí mo rà ní ràrà ìdè tí mo so ní ṣòǹṣò mọ́wọ́ ọmọ eku wọlé ọmọ eku ọmọ ẹran ọmọ ẹja wọn wọlé wọn gbé e lọ ọ̀rúnmìlà wí ifá ló dàbọ̀ èmi náà wí mo ló dàdé ifá ifá tó bá dàbọ̀ tó bá dàdé báwo la ṣe máa ṣọmọ eku ọmọ ẹran ọmọ ẹja ọ̀rúnmìlà ní ká máa mórí ọmọ eku ọmọ ẹran ọmọ ẹja ká máa fi bòkè pọ̀ rí òun ó tún ní ìdè tí mo sí nísinsìn ìdè tí mo rà ní ràrà ìdè tí mo so ní sòǹso mọ́wọ́ ọmọ ẹni wọlé ọmọ ẹni gbé e lọ ó lẹ́yìn ọ̀mọ̀pọ̀ ọmọ ẹni ní gbédìí ẹni bàbá mi gbọ́fá mo gbédè rẹ̀ ọmọ ẹni ní gbédè ẹni so ìdè ifá yìí kò ń ṣe fún aburú o fún ọ̀wọ̀ àti ìdáàbòbò òun ni ìdè ifá yìí ló wà fún tí ó tó pọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ò fi bẹ́ẹ̀ dálẹ́kẹ̀ẹ́ yìí mọ̀ tí ò bá jẹ́ pé bóyá àwọn bàbá wa tó àwọn babaláwo àbáwọn ìyá nífá torí ẹlòmíín náà ń lò tó jẹ́ bí oníṣègùn ṣùgbọ́n kí la lè fi dá ìlẹ̀kẹ̀ yìí mọ̀ pé ìsàmì babaláwo leléyìí tí a fi lè mọ̀ pé òtútù ọ̀pọ̀n leléyìí a rí i pé lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ mi yìí ó ní green and brown kí ni green and brown yìí kí ni Ọ̀rúnmìlà fi sàmì ẹ̀ fún wa tó fi sọ pé ìlẹ̀kẹ̀ yìí ni ká máa lò tó fi fi ń dọ́wọ̀ fún wa irú green tó wà nínú ìlẹ̀kẹ̀ òtútù ọ̀pọ̀n ọwọ́ mi yìí ìlẹ̀kẹ̀ yìí dúró fún ewé tí Ọ̀rúnmìlà fi ń ṣe ìwòsàn fọmọ aráyé tó fi ń ṣọmọ aráyé lóore Brown bẹ̀yí òun dúró fún gbòǹgbò rẹ̀ tó fi ń ṣọmọ aráyé lóore tó fi ń ṣèwòsàn fọmọ aráyé ìdí nìyí tí a ó fi rí i pé ìlẹ̀kẹ̀ yìí gangan ni ìlẹ̀kẹ̀ tí Ọ̀rúnmìlà fi ṣe ìsàmì rẹ̀ fún wa láti lè máa dọ́wọ́ wa nínú ajogun burúkú mo ṣe ẹ̀ lábọ́rú mo ṣe ẹ̀ lábọ́yè mo ṣe ẹ̀ lábọ́ ṣíṣẹ́ o.